الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن اتبعهم باحسان الى يوم الدين اللهم رب اشرح لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم يا معلم إبراهيم علمنا ويا متهم سليمان فهمنا إن شاء الله تعالى ينبي أيضا ديج بجبل بيريدو ينبي أيضا ديج بجبل bagota ramadan zai yi ta albarka ko mana indiya annabi biya ce kun ceto ko ba ceto da wata gutai nan na ji kaɗe ni gani da yi ita ko kunci ne tsaye august 2012 zai zuma nan mayan annabi isa da ya ko kuna guba ceto gobe gobe nan يوادي جبران من يا لقاكم شكرا فكشي أنا محمد صلى الله عليه وسلم يوادي بكرة من يا سورة نساء سورة نتوجتو جنب سنة نزاجيشنا النساء نزاجيشي امرأة نزاجيني أما يكي نزاجي كما النسوة النسوة to a tsusuran na man shiga madina a tsaba na cewa na muhammadan sallallahu alaihi wa sallam da ko man shiga aga tura na ci madina na yi da bayani ya hukunci wani ji bayani hukunci amma da ko tura na ga ci maka wani ba ba ba ita alamar yin imanin jiga da soci imanin jiga makiya ne imanin jiga na muhammadin sallallahu alaihi wa sallam ibunan maka wasu ba ko baka shi ce da bai annabiya dole ala da wato da wato na wato to ko shi da ciyo ya amma madina ko to bago hatta kun tayi na wato gwako ayawa madina ji bayani ya hukunci wajin jan an sahaba wata kuna ga abdullahi bin mas'ud na ga aya gwako fi mini ya tsoratul ya na bangon ato aya da fi da kugo na banga ijena mini aya wuce ji wangai bai so ce ga in tashtani go ka ba ira ma kun hauna na kafin an ko sayya a cikin ga to ya gan da ki da na ja haka yana to in to ne ki mu ci koji a tsagan bi in to ne ki gonta to ne ga ti a bi a tsagan ita yawa gina juge jina mini aya jo توجد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء توجد هذا الفايو بن دروشي أدي كده كنت تتليه لا أتو وادي فاح بن دروشي أما وين فاد بلاي كون بشنا أما يتلي بن دون دوغا دونا وفاو بن دوغا ولا آية نجيب شارلو يا مؤمني لو هو إيه ما يتوشنا ne wugbe ya gbe to shi na to aya yo ar ko ko gutsu ne rubu man ya barku an awyiyu nasaru thumma yastaghfiru la yajidu Allah ghafura rahima ga uban don da daga to kudede ko wasu sace wasu da ku da sun tsara shari'a wa ne wanda ya ku fada toci wa ku toci ya ku gafara yi mu ba ta aya na da shara ko ko ya ku toci بل تقول الله يريد أن يقول عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما بل تقول يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا آية جيوانا لا إيا مشاوى إبو رحمة إيشنا كبنا فإذا سورة النساء سورة النساء بسم الله الرحمن الرحيم الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجا وخلق منها زوجا وبث منه